ẹnìkan ò mọ ohun ọ̀rọ̀ àṣírí ni tí o gbọ́dọ̀ tú ni ọ̀rọ̀ àṣírí ni tí o gbọ́dọ̀ ríta ó máa sọ lọ́gbọ̀n mi kọ́ ohun ká máa wo gbẹ̀yìn ọ́. kẹ́ni ń dági sọ̀rọ̀ ilé àbọ̀rọ̀ mi nǹkan ẹ má fọ̀rọ̀ pàápàá lẹ́jà èyí ò mà ṣe o. mo ti débi ìgbà yìí ọ̀rẹ́ dì náà. méjì ló wà wájú mi yìí. ó ti wà ń bí ìwọ ni kò bọ́ sílẹ̀ náà. tó o tètè dé sálẹ̀ lóde ẹ̀ pè bẹ́ẹ̀ ni pé níjà yìí máa bọ̀. tó kàn ń bọ̀ sílé. àbí tó sọ pé wọn ni mò ń pa kó òun wà bíbà. ó má jẹ́ kó wọn ìgbẹ́ bí wọn náà jẹ. wọ́n á di pé àárọ̀ ni wáyé ọ̀rọ̀ àkínlọ̀ ògùn ni. wọ́n bá bí òkú jẹ. àwọn ẹ̀ ó serious. Ah, ah. ṣé kò tiwa lọ́dọ̀ mi? wọ́n eh. jẹ́ kí n máa bọ̀ káàdì. ìgbà tí mo wá sọ pé kí mo ti débi báyìí mo ti débi báyìí kọ́. bọ́lá wájà báyìí sí ibùdó àná. ṣé ẹni ibi tí fájú ti ń ṣàn ó máa mú ilé bẹ̀rẹ̀ ẹ wo ewu ẹ má yìí sí wọlé ṣe rí èmi ẹ mọ mi ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ discover mi ah! ibẹ̀ yẹn bad wàláì ó yàtọ̀ sí ta ti lọ tẹ́lẹ̀. ẹ mú ah mo ní agbọ́dọ̀ débẹ̀ agbọ́dọ̀ bọ̀ wọ́n gbọ́dọ̀ dá wa mọ̀ bẹ́ẹ̀. èmi mọ̀ pé network ẹ báyìí ó ń fò kiri. lásán lásán. gbogbo tẹ bá ṣe gbogbo fàájì ẹjẹ àkọ́kọ́ yàbí kan jẹun gidi nígbẹ kí n rí àmàlálá fún àti ọgbẹ gidi. oúnjẹ yìí náà ni. èmi ò fi tẹ́lẹ̀ i'm such a foodie and proud. Manoa, manoa, manoa, manoa, manoa, lẹ́sàn sí gbé wa rà lẹ́sàn sí gbé wa rà lókè àbí ṣe lébi òkè ìfi tọmọ ni. yéèmà yéèmà. ṣe fàájì yìí ò dáa ni àbí kán kọ́ tiwa sí. irú ìlú wo ó ti di tiwa o. wendy ó ah. yára sọ̀rọ̀ ni o èmi bó ti fẹ́ sọ látara o ó ti tó mo ti tó lọ. wà á jẹ́ ìlú tuntun. mo ti sọ ẹ̀yà nítorí èmi tí bá ti jẹun láì ní máa ń jó ní bí kí n sùn ní ah. tí mo ti sọ pé ká máa lọ lé. látàgò kan aago méjì ká di aago mẹ́ta aago mẹ́rin ti kọjá báyìí àti àmà lọ. nítorí ọkọ táyì díẹ̀ tó mú kan ní kan wálé rí bá ń fọ ké má ṣubú pé àgbẹ̀ ẹ̀gbẹ́ rẹ̀. ó ń yẹ bàbá. iṣẹ́ tó wá yàtọ̀ àbókè mọ́ṣẹ́ mi kọ́ eléyìí. sita wa ni. fifty naira lọ́yọ́ bàtà já he. nǹkan tó ṣe lára bàtà tó fẹ́ gba tó fẹ́ gba fifty naira ìṣojú mi ló tó pọ̀ ẹ̀. Ah, ah. ọ̀ gba kí. ẹ jọ kí ni bàbá mi bá mi sọ yìí ẹ lọ kí ni bàbá mi sọ yìí. yorùbá bá mi sọ lọ́rẹ̀ máa lù rẹ̀. Ah, gbogbo nǹkan tó ń ṣe mí ni màá gbò tí màá fi gbìyànjú. ẹ dúró sọlẹ́ ibùkún ni bàbá yìí ni. ibùkún bàbá ẹ̀ bàbá tó gbé olóògùn ni ọ̀fadà ẹ ló lọ́wọ́ rẹ̀ tún ẹ tún lágídí. ẹ wọ́n di mímú náà tó ní mi ò sanwó fún ẹ òun ṣe èrè máa ń lu ẹ o gbogbo nǹkan tó ń ṣe mí láyé ni màá rò pọ̀ màá rò pọ̀ màá dẹ̀ fi ṣe é lè ṣe. bàbá ẹ fẹ́ mi lóòótọ́ mi. ṣé ẹ lè ṣe ah! come up oya tún tún bounce padà bounce padà bounce padà yẹ bounce padà. bàbá ẹ fìyà jẹ mí o. next time you try me ah á try mi o. ẹ tún mú lọ ni àwọn èèyàn jáwé gan o ẹ wo ẹlẹ́dàá náà that fún yín ẹ máa kọ́ ní ti iwájú irú iṣẹ́ ìròyìn mo ṣe lẹ́yìn tó lọ náà. ọ̀rẹ́ kiri tó rẹni bá rìn ká má tọrọ bá rẹ ní sọ dó ó dákọ́ ọmọkùnrin ṣe fàájì but ìgbà wo ló fẹ́ máa rì. Oh, àbí. O um, gbogbo nǹkan tó sọ lóye mi mo understand ẹ dáadáa nítorí pé èmi béèrè àwọn fámìlì ẹ ló yẹ kó sọ ẹ náà fi mi sí mo lẹni tí mo love tí wọn náà dẹ̀ mọ̀ sí bọ̀ nígbà tẹni tí mo love sọ wípé òun ò tí ì ṣetán láti ṣe tèmi nítorí wípé ó máa ń lọ sí club every night kí ló fẹ́ kí n ṣe. ṣé tìyàwó ẹ máa bá a sọ̀rọ̀ dẹ̀ máa gbọ́ yeah i will talk to her trust me. èèyàn dà tó bá lè bá a sọ̀rọ̀. and again tí ẹ̀kan bá jẹ ewúrẹ́ èèyàn kan máa jágùn tán. ìdí nìyẹn tó máa ṣe bá a sọ̀rọ̀ kó gbọ́ kó gbà kó ṣe tèmi bí mi ṣe ṣe títí ẹ̀ kó jẹ́ kọ́rọ̀ wa jọ yíra wa because tí àrùn ni ò bá wálé Lawrence Oníkòyí ò ní sinmi ogun láéláé. ẹ ẹ ọ̀tọ̀ ni báwo ni bàbá sọ̀rọ̀ trust me. ok sí ọ̀rẹ́ hmm? èmi ti fẹlẹ ilẹ ìwọ máa bẹlẹ ilẹ jẹ kí mi change káwa bẹ síbò kára mi kan. ìta àmọ́ yìí kọ ṣé kò tó ni. ẹ ti mú mi ni pé alábẹ́ẹ́lẹ́ lélẹ́yìí ká bọ́ síta ká lọ bù kan mu ká ṣe fàájì ah, àbí. Ah, <laughs> ó ti yé mi ìwọ ìyàwó ẹjọ àti <laughs> kò falẹ̀ ifá ti ń ṣe. ẹ lórí nǹkan tó bá mi sọ́ọ̀sì ṣé kò dẹ̀ ṣe sọ́ọ̀sì sísìn náà kí n dẹ̀ má try láti gbé nǹkan sára kí n fi reason kí n fi rọ̀ kan ah. báwo ṣe fẹ́ẹ́ gbogbo tó bá mi sọ mí ìdè rí ìwé dáadáa tí mi bá mú nǹkan. ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀rẹ́ ti yé mi. ọ̀ọ́ ó fọ́ ni. ìwọ ìyàwó ẹjọ ṣáájú mi délé ayé ẹ tún ní obìnrin jù mí lọ bóyá ẹ lè fún mi ní reasonable explanation sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ní àtìgbà tí mo ti ń fẹ́ bọ̀wọ̀ bọ̀wọ̀ dénú lé mi rí dípò fẹ́ sùn kò sunú lé mi rí kò sùn mí rí ìyẹn ò ní túndùn yín ẹ ti bá sọ fún yín pé mi ò rí òwò ẹ̀rín kí n bá wọn sùn ní ìbá yé béèrè èrè lòdì ìwà àti ẹ̀ ẹ̀ ṣeré lọ́kọ láyà rí. never dúró àwàdà àbọ̀rọ̀ gidi bí ìgbà wo ni mo ti wọn èyí méjèèjì pọ̀. one year One ó pé one year last month one year and one month now kí ló ń fẹ́ra wọn. kì í ṣe pé one hour and one minute. no no no no one year and one month thirteen months. ah oh, shaku! one year thirteen months ló ti fún ọmọbìnrin obìnrin tí bá mọ̀ fún ọjọ́ mẹ́tàlá tí ìbá ti fọwọ́ kàn ó ti lọ ti pẹ́ wọn ò gbà fún mi níbi tàn bá bá sọ gbà ni onípe kò sọ̀rọ̀ ń bẹ. lọ́wọ́ bẹ̀ kò gbà fún ẹ mo tún bẹ̀. olóhùn ṣe ohun ṣe pé kò sọ̀rọ̀ ń bẹ̀ kì í dẹ̀ ṣe bára tiẹ̀ ò le kì í ṣe bára ẹ̀ ò le o. kò le wà jẹ́ pé bó ṣe rí ìlú ṣe sọ̀rọ̀ wo oníyẹn bẹ́ẹ̀ solution ni máa mẹ́ wá solution ó dẹ̀ ti di olúwa máa wá solution fún ẹ tó jẹ́ pé ìwọ máa kì í. ṣe ṣe ṣe máa bá sọ̀rọ̀ ni àbí báwo kò yé mi. kí ni mo fẹ́ bá sọ olóòtú kó fẹ́ sọ fún yòó máa sọ kí ni mo tún fẹ́ sọ mọ́ ó ní báyìí máa ń sọ orú ó máa gbà solution ti máa bẹ́ wá ìwọ máa kì í ó fi yẹn lẹ̀ ìgbà ni wà lé wò máa bẹ́ wá solution ni sọ jù bẹ́ẹ̀ lọ ti máa dé lọ́la solution dé má wọrí mọ nípa. ṣé ìgbà tí ó bá kókó ọkọ yẹn òyìn bẹ. òòtọ́ tó wà pèèyàn sí tí ó bá. ọlọ́run dábàá fún ẹ jẹ́ kí n ojú ẹ̀kọ́ ló bá ṣe wọn. ọmọ ìlú pẹ̀lú rà världen står So mutual man ẹni bẹ̀rẹ̀ rà mọ́tò three fifty. Ibi one fifty one lọ́wọ́ ìlú ló wá báyìí báyìí. Ibi mi wẹ̀ mọ́tò bá dà wọ́n yìí tí mo fẹ́ kọjá ìyá ẹ̀rọ mọ́tò yẹn kéré. Àwa bí o ní one million or one point two ẹ̀gbọ́n mi one million ẹ̀rọ wá two hundred màmá kò fún ìtìjẹ́ mo ṣe di àtàkùn owó mi ìdìbò àwọn èèyàn kí ní ìwúrò ní ṣùkú tó yẹ wọn. solution yẹn

cannot live by. pay for this place every weekend. Hey! So can you guys leave? Easy, you cannot know you go. Oh, oh, oh. Leave where? Ah, you know me, but what do I pay Imagine. Ẹjọ́ ṣe gbé ṣé àwọn alátìlẹyìn. Wọ́n wọ́n wọ́n kẹ́ ṣe. Mr. Manager, ó dàbí pé owó tá a gbé ìwọ̀n máa ń wọ̀ yẹn. Ó dàbí pé ojú ẹ lójú. Ó dàbí owó tá a fún wa náà nígbà tí wíkẹ̀ndì yìí. Ó ti wà ókè pẹ̀lú kí wọ́n understand. Can you tell these people this filthy thing to live here? Shush! Ẹ jọ ẹ má bí.

péjọ ìfà kí mo tiẹ̀ sọ àwọn èèyàn ń péjọ òwá ọ̀rẹ́ dì í bí àwọn girls yìí aláìbọ̀ ṣe ń ṣe aláìbọ̀ ṣe ń pàrọ̀ wọn everything ẹ wá ẹ̀ka embarrass ara ní club yẹn ẹ ṣé kò ń kọta ṣe ní club yẹn táwọn pípé bá change ẹ̀ fún wa tọpọlọpàá fún wa nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀ mo ní tọ́pọ̀ ọlọ́pàá fún wa kọ ọlọ́pàá sórí <laughs> nínú ayé yìí kọ́ ni anybody ti lè threaten wa pẹ̀lú ọlọ́pàá yeah mi ò lè sọ́nù ayé mi o but ní come to take of it ṣé ìwà táwọn ladies yẹn wù ṣó bójú mu bẹ́ẹ̀ni kí wọ́n mọ̀ fẹ́ fíran ni now yeah because everybody know that in that club that is our favourite sport ibi tá a máa wà nìyẹn ibi tá a máa jókòó sí nìyẹn kálíbàrú àwa ibi tó yẹ kó máa wà ní channel yẹn. ẹ eh, but wọn wá lọ jókòó síbẹ̀. wọ́n ti jókòó síbẹ̀ nìyẹn kí ni big deal táwọn ọmọ bá mú sport mi. ah big deal wa ló yẹ ká jẹ́ kọ́mọ̀ wọ́n gbé wa wò ló yẹ ká ṣáìtì wọn. Ah, ah. ẹ̀yin girls dàbí pé ẹ mọ ìyá ayé rárá. erin ò ní fọn kọ́mọ inú ẹ̀ tún fọn erin èmi bọ̀wọ̀ ló fọn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé rí kí n máa rí àwọn gẹ̀ẹ́sì ẹni hundred million times mo sì máa fi ìyà yẹn jẹ wọn. naso ọ̀rẹ́ mi naso ó tẹ̀lé ẹ. ẹ bọ́ ọ ní ìdíkọ̀ ṣe mo ti understand ohun tó but ìwọ tó yẹ kájọ panupọ̀ kájọ kájọ correct ẹ̀ nǹkan tó bá wrong ìwọ náà ló tún ti lẹ́yìn kò sí wàhálà ẹ múra sí. ọ̀rẹ́ ẹ lówó ò bá lọ sórí set àwa gẹ́gẹ́gẹ́ gbogbo lè. ok so torí pé ó wà òkè sí i ó mọ̀ pé anything tó bá ti ṣe òun ló right. wàhálà ẹ wà láyé wo ẹyí tàtẹ ti ṣó tó èmi lọ lè mi kí wọn. Ah, kí ló ṣẹlẹ̀ ẹ ilé bíbáwo fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní náà ah, ah, látànù ṣé àti ṣètò ni. mo ti ní káwọn girls lọ kọ́ ti wà. ẹ kò ní ìdẹ́wò èyí tèmi mú ti tó ẹ̀yin ẹ̀yin mú tó. wo tí òun ò bá mú jọtọrọ náà àwọn ẹni ẹsìn ẹ bá mi gbé wá <laughs> mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pàdé. ẹ wà lẹ́yìn àgbo uber kò ní kẹ́mi tó drop padà ní. mẹ́ẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ fún ìbùgbọ́n lánàá mẹ́ẹ̀ àwọn bọ́ọ̀lù yẹn ó yẹ ká já wọn yá ká ká ká wọn yẹ ká bójú wọn yẹ ká já club ẹ̀fọn bù gan ó dùn mí gan mẹ́. mo jẹ àwọn sábà fún akíkanjú akíkanjú tó bá mọ̀jà tí ó mọ̀ ta irú wọn máa ń bóògùn lọ ni so. ẹ̀yin yóò you get that policy sáwọn girls ẹ̀ fi pèsè àwọn kágo ní ẹ ẹ sì fún wọn sílẹ̀ mẹ́. bọ̀ èyí mo ní tìsí lákẹ́kọ̀ọ́ tó bó wá sí sọ̀rọ̀ ó kàn kí mi kí ló ṣẹlẹ̀. ẹ gẹ̀ ṣé ẹ fi pé ìṣòro ló rẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ I mean, the girls you're talking about here, our girls ní owó. These girls are influential. They've got power. When eh, they feel pé bóyá ká mingle pé wọn? What you guys think? Like, what do you think? What rubbish? Fèyí kí ló ń sọ? Ṣé ṣé ó yẹ pé ṣá? Alátẹni jẹ́ ìwọ bèbí o. Ah, Alátẹni àtẹnu yẹn. Kí ló sọ? Orí kórìíra ò pé. Kí ló kí ló kí ló ṣe láti sọ? Mi ò understand. Orí pàtẹ́nu yẹn alákẹnijẹ yẹn tó wà kí ṣe alákẹnijẹ orí tó kíkà nínú náà ó ti ṣe ọ̀rọ̀ yóò ṣe oṣù ọba mi. kíló fún kíló fún kíló fún kíló fún kíló fún kíló fún kíló kíló kíló rí tòótọ́ kẹta ló máa mí kú. yóò wá bí ṣe èyí ní àwọn ẹ̀ka wọn tó wà lórí ìjọba o. báwo ni kílọ̀. ó bẹ ẹrù wọ sẹ́nu. ní kùkà kí n dùn ẹ wò èyí jẹ́ ẹ̀jẹ̀ tó tẹ̀lé yìí sí o bọ̀bọ̀ máníjà ló kọ̀ dùn mọ́ fẹ́ẹ̀ sí o. àpò pọ̀ náà aṣọ àwọn akẹ́kọ̀ọ́ kàbọ̀ dùn yẹn wá. I take it easy. Okay, right now, you just sit down, sit down, sit down. So I can't talk now. Oh my God. That's our business. Oh my God. I like them business work. You girls, stupid now. Because I'm asking you, I'm not the problem. And check out what I'm on Àbí kí lẹ feel. Irọ́ lẹ pa. Ibi lepa? If you tell me máa gbé, ibẹ̀ gan ló ń gbé. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Club yẹn gangan la máa lọ. Wọ́n máa fún mu, a máa nà wọ́n ni. Ibi tí tí wọ́n bá ní ká máa gbé ibẹ̀ la máa gbé. Ó yẹ kí wọ́n tó ń jẹ́ lọ́wọ́. Ká má ikú ní pẹ́ jádókè odò ọ̀rọ̀ yìí sọ lọ́gbọ́n kọ́. ìwọ pẹ̀lú àwọn yòókù ẹ ẹ rò pé lówó ẹ ló ń ṣe yánmayàmẹ ń ṣe báṣubàṣẹ ń ṣe bó ṣe wù yín àbí. kò yí ẹ̀yìn ìpàdánù kan kò kí ń ṣẹgbẹ́ olówó ẹ lọ́ ṣe lọ́mọ tí ẹ bá ẹ lónìí. sori mo ṣe ń wọ ẹ ó yẹ aṣọ ẹ. èmi kì í bọ́ aṣọ ẹ. mo ní kó bá aṣọ ẹ mo bá fún yàrá ṣe bẹ́ẹ̀ ṣe fún yàrá ṣe fún yàrá ṣe fún yàrá ṣe fún yàrá ṣe fún yàrá ṣe fún yàrá ṣe fún yàrá ṣe fún yàrá pa ó yá ẹlẹ́yà pa olóṣì ẹlẹ́pa ẹlẹ́pa. bíbá yín sìn mo ní wo mo ní ìyàwó ti tèmi tí mo fẹ́ fẹ́ ṣọ́ mi yẹ mo sọ fún yín mo love ọmọbìnrin yìí yẹ she loves me ta ló ló bọ̀wọ̀ dídé. wọn kàn ló rẹ bọ̀wọ̀wọ̀ ṣé tó bá délé àánú tó bá wọlé ìwọ̀wọ̀ tí wọ́n bọ̀ onímọ̀ kó kọ̀ọ̀kan orin tó ń ṣe fún mi wọ́n rè é ẹ̀sán olódúró ìfúnlẹ̀ gbé dé ìsìsìkìbí á gbé wá ẹ kò yẹ ọ ó dẹ̀ yẹ ọmọ ìwà yìí. ṣe mo problem yìí nǹkan tí ò yé yín pọ̀ ju tó yé yín lọ màá dẹ̀ jẹ́ kó yé yín sìn gbogbo nǹkan tẹ eré tí mo kó jọ ìtàlẹ́ orúkọ ṣe fún mi ṣé gbogbo ẹ ṣẹ́yìn bọ̀ wọ́n ni gbogbo owó tí mò ń gbà tí mò ń kó fún ẹ̀yìn kẹ́kẹ́ bí ń ṣe bísíǹsì tí tẹ̀wé pé mo tó rẹ̀ mí kí tó bẹ̀rẹ̀ sí máa ọmọbìnrin ṣé mò fún yín lọ́wọ́ ni ìwà gbé ní look I have a wife okay.

ìgbọ́ ìwọ́n náà lọ ẹ má ìbínú sí ẹ kí mo sọ fún yín owó tẹ wá gbà lọ́wọ́ mi ẹ kí n wọlé kí n fún ìdáàmà fún Lójúlá, àmọ́ èmi ò lùsí o, mo tó promise mi, ká lọ́ọ́ ẹ̀dùn wa, ká lọ́ọ́ mú bẹ́ẹ̀ lọ́wọ́, mo jẹ́ bá mi lọ, báwo mo ṣe fẹ́ ra mọ́tò ìṣòro ìlú pọ̀ ẹ̀, àti sọ fẹ́ kó wọ́n ṣe kó wájú ọwọ́ ẹ̀dọ́kọ́, mo ní kòtò bá ń wá wà mí yọ̀ bá gbé wá kò sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn inú mi dùn tó bá yọ̀ wá. mo ní kó tẹ̀lé àwọn ọmọ ṣùgbọ́n. ń sọ kò kí n pè kọ àti wípé kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ tẹ́ fẹ́ wá pè kẹ́. ẹ ẹ ló kò ṣẹlẹ̀ àtijọ́ ní arrangement ọ̀rẹ́ wa kan ló ṣe get together so wàdí láti jọ plan pé àbá ṣe máa pull over sí party yẹn tó máa gbà ṣe understand ó wáyà lẹ́nu pé as at àárọ̀ ìdún àṣegbà sọ̀rọ̀ ó yẹ ni pé àwọn àpíkò òun lé òun lé wàá join wa so pàtàkì tí múra la ti ń pèpè pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ adẹ̀wà pè títí títí tá a fi múra tán a ò pé òkè ọ̀nà àwẹ̀ kakọ̀ branch sí ọ̀dọ̀ yìí pé ká pèkè. Súnmi náà dẹ̀ sọ wípé kẹ́ píkì òun lálẹ́. a ti jọ agree àbí. àná orí ẹ̀ dàrú ni. náà kò kí ń ṣe fọ́ọ̀tì ẹ̀yìn òun ni fọ́ọ̀tì títí ẹni torí pé orí ẹ̀ ti dàrú òun ò nílà káàkó nínú tó ń rònú kálẹ̀yìn méjèèjì ò ní rònú kẹ́ ẹ ponú tó ẹ pé ìrìn àjò ayé yín gangan ẹ tí mo bó ṣe kẹ́ ẹ rìn ẹ kàn ń lọ ẹ má ṣe àà sódà kí n nà yín kúrò ẹ ṣáà kí mò ń bá yín sọ̀rọ̀ bí ọ̀rẹ́ mi nìkan ṣe pé bí àmọ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ wá pèkẹ́ yìí ó ń bí mi nínú mi rẹ̀ bẹ́ẹ̀ kẹ́ jẹ́ kí inú bí mi ṣé rí sunmi tẹ̀ ń wò yẹn ìyàwó lé ni o ìyàwó lé mi dẹ̀ni kò ń ṣe ìyàwó ẹlẹ́ anybody àṣẹ tí ń bá fún ló máa gbọ́ bó ṣe wà nínú ilé yẹn ó ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń nà bọ̀ kò ní da yín lò torí pé òun kì í sọ máa lè bí ti yín ẹ wá yẹ kí n sọ kíní kan fún yín láyéláyé yín ẹ má dẹnu géètì bàbá wa kan ó ṣe lóòrùn nìkan o even àárọ̀ ọ̀sán àbírọ̀lẹ̀ ẹ má dẹnu géètì yìí o ẹ sista sista yìí pé mo ti ń respect ẹ bó ṣe ń ṣe àhẹ̀má tì kàbọ̀ ẹ lọ fún I swear to God Almighty mo lè dìnnà ẹkùn mi ṣe àtúwà sunkún lọ lẹ́yìn kò sí wàhálà mo fẹ́ wọnú lẹ́sìn mo ti ń bá padà jáde tí mo bá yín pẹ̀ ṣì wá bíbí pẹ̀ tí kúrò àwọn tó ládùúgbò yìí abáyé sunú ẹkùn kó tó kàn ara lẹ́yìn ládùúgbò mi ti dà ọmọ aláìlẹ́ kan sí ọmọ máa lè lẹ́yìn. wàá wa lálẹ́ yìí o àbò kí ló kí ló bring àbò àbòbò yìí sọ jìnnà èmi ò wá òkè tó yẹn o mi ò wá òkè tó ṣe gbogbo ya tí mo ṣe dákẹ́ yẹn mo kàn ní kí n respect ọkọ ọ̀rẹ́ mi ni tó bá tí mo bọ̀ ìbá tí wàá mi try next time ọ̀wọ́ láì máa jí pẹ̀lú ẹ̀ má jẹ́ kó mọ̀ kọ́ mọ̀ gbòòrò ni mí má jẹ́ kó fìyà jẹ tó lóun ya wèrè ni ah! kí la gbé kí la jù náà nonsense lélẹ́yìn náà what's the meaning of all mẹ́ta ni ọmọ mi má bínú torí Ọlọ́run. rest nínú result not rè and uh, previous uh, test mo ṣe fún yín náà mo need rest kò what's my ti máa stress. Any ní láti avoid it. Any ní láti avoid it because health is wealth. kò sí problem doctor ẹ ṣe wá change. take care ẹ rest. ẹ jọ sáré máa ń mú problem I'm ń gbọ́ ẹ. ṣe rí lórí ọ̀rọ̀ right of conference. ẹ kí ló ṣẹlẹ̀ ń pa ẹ ṣẹ́rí ọ̀gá ò you gbọ́. Me, I understand. Three. mo gbọ́ nígbà tẹ sọ fún ọ̀gá pé kí wọ́n máa sùn. ṣẹ́rí eh. ọ̀gá ò lè sùn. you lèèyàn ṣe ní máa sùn kò yé mi nǹkan tó ń sọ yìí plug me every day. you don't mean it. seriously tí ọ̀gá bá ti day. dé láti you, ọ̀gá my day. wow. tó bá ti Only dé wọ́n lè kọ́ wọ́n tún dá bẹ̀rẹ̀ nínú mi ò bá rò yìí pé bí àkẹjọ fún ọ̀gá ní ìlú bí wọ́n bá ti rẹ̀ kí understand bí wọ́n ọgbọ́n mi wọ́n yẹ kí understand tí mo sọ. Okay, uh, Mawari, Oshigon, I'll look into our case, alright? Thank you very much, eh? Alright, take care, Maria, later. ṣé dandan ni kò tó ń tó ń ṣẹlẹ̀ nílé ìfún gbogbo èèyàn ni. wọ́n kí ni problem ẹ̀ because mi understand kí ni problem ẹ̀ jọ ṣé ọwọ́ tó dùn àkàwé sábẹ́ aṣọ nìkan wọ́n kí ni problem ẹ̀ jọ get out. ó jẹ tún sọ̀rọ̀ bèbí yóò máa lẹ́yìn fún ẹ ṣé dandan ni kò kókó tó ń tó ń ṣẹlẹ̀ nílé ìfún gbogbo ayé ni èké ọ̀ṣẹ́ wọ́ṣẹ́ rí eléyìí àti ṣe ilé ẹ̀fí ṣe ṣe ní ẹ̀ máa tó pọ̀ yìí tó ń bọ̀ ọdún mi ó máa jù báyìí lọ ìbejì ni o. àti ẹ̀ máa rí nǹkan ayọ̀ lára wa. ó jẹ́ àdúpẹ́ kó jò lọ́rọ̀ alójò lọ́rọ̀ lásìkò òjò everybody máa jẹ́ mi nǹkan tí mo ṣe máa ń láìkí pàtí ẹ̀ nù wọ́n máa ń máàsì kò lù ó ti gẹ̀ẹ́sẹ̀ ti gbà tó fún ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ṣúgà ẹ wò ẹja ṣe bó ṣe wù wá ẹja dúpẹ́ fẹ́ràn àti ṣe àfẹ́ ṣe sìkúùtì ti wá. Do you want more? Come. láyé mi ò kí n má bá ọmọ òṣèlú.